Bàṣọ̀run ó fẹ́ forí àwa forí àrẹ gbá Ọ̀yọ́mèsì tó wù tó bẹ́ẹ̀ èmi àti àwọn Ọ̀yọ́mèsì àwọnú ara wọn. ó fẹ́ gbà tó fẹ́ gbà tó fẹ́ gbà pé ó fẹ́ gbà pé pé tó bá mọ̀tọ̀ tí n bá ń ṣe ààrẹ ọ̀yá tó pẹ́ ọ̀yá làbí èní yìí Bàṣọ̀run gáà ló fẹ́ ba sùn Ọ̀yọ́ jẹ́. ààrẹ yẹn ló wá láti port novo òun ló wá ogun tó lè ṣẹlẹ̀ tó fẹ́ wọlé yorùbá tó fẹ́ lóun pọ̀tà ọmọ tó ogun tó fẹ́ wọlé yorùbá tó gbọ́ Òṣogbo wọlé balógun tó jẹ wọ́n fi jẹ balógun ní Ìbàdàn ní ààrẹ kánsù ọdọ ìlọ́wọ́ àánú àwọn ṣìpò ààrẹ pọ̀ tó ti jẹ́ yorùbá ló balógun ní ìbàdàn ọ̀dọ́ ìbàdàn ìbàdàn pọ̀ nípe ní kọ̀ǹkà wọ́n máa ń pè ní balógun nìkan tẹ́fẹ́tẹ́ wájú mọ̀ kó tẹ́ bá yìí díẹ̀ ẹ̀rí status ẹ̀ tọ́rí síbẹ̀ olóyè ààrẹ ọ̀nà kakanfò àlàra olóyè ìdógún yẹn tó fi lé àwọn fúlàní padà tí wọ́n fi gba òṣogbo mọ́ra lọ́wọ́ lé mi sọ mọ̀ pé àwọn ààrẹ inú àwọn ààrẹ kan jà dé àṣàǹtì torí wọ́n pa wọ́n fẹ́ máa pa ìtàn ààrẹ wọ́n mọ̀ pé ipò ipò yẹn ipò ogun ni lóòótọ́ ṣùgbọ́n fẹ́ máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní ipò gbọ́dọ́nà ti build. ó wá sọ wọ́n ran wọ̀nran ó bí ọmọ Yorùbá gidi ẹ má gbọ́tàn lórí burúkú yẹn mọ́ o ẹni tó bá ń gbọ́ kan ẹ̀ láyé Abbas òmùgọ̀ ayé ayé torí kò fẹ́ràn Yorùbá mo gbọ́ kí ní ẹ̀kún pọ́nà náà hàn mọ́ mo á make up mind mi pé wọ́n rán ọ̀bọ yìí ṣe yìí not talking like an intellectual ó dẹ̀ contradict ara ẹ̀ ó fìbínú sọ̀rọ̀ yẹn yẹ o ẹ̀ mọ̀ pé apart from pé wọ́n ránṣẹ́ ìlara ti ti wọ̀ tí o wá tí o fẹ́ lọ dun oyè ààrẹ tí babaláàbí òfin ẹ̀ àjọ pàdé mi tá a ti dóye náà àbò lẹ́gbọ̀n tó fẹ́ dun oyè ààrẹ tá a jọ pàdé mi àtàrí àjànàkú kì í ṣe ẹrù ọmọdé ọwọ́ ayé ò ṣe wótòwótò wátàwátà iṣẹ́ ọpọlọ iṣẹ́ ẹ̀mí ni mo ti sọ gbogbo àwọn gómìnà mo dẹ̀ ti ní kí president bí kò sọ mo ti kọ́ lẹ́tà sí wọn nǹkan táwọn èèyàn ọmọ mo máa wà smart lórí nǹkan tó máa ń ṣe mo ti mọ̀ gbogbo nǹkan tí mo sọ kọ́ ni mídíà máa reflect. gbogbo pàrọ̀tọ́lọ́ nítorí ọjọ́ iwájú ẹ má bàa sọ mi lórúkọ ẹ má bàa pè ní ààrẹ ọ̀lẹ ẹ má bàa pè ní ààrẹ onípatí mo ti sọ ẹ má bàa pè ní ààrẹ onífẹ́síwà nìkan mo ní ẹjẹ́ àjọ ṣe mo ṣiṣẹ́ papọ̀ mi ò sọ pé mo fẹ́ pa security attention lọ́wọ́ yín ẹ jẹ́ kémi náà collaborate pẹ̀lú yín. máa ń parí ẹ̀ oṣù mẹ́fà oṣù mẹ́fà péré ni o. ìgbọ̀nà ìwúdí ìgbọ̀nà ìwúdí abalábá lẹ́yìn ìgbọ̀nà ìwú aṣọ rẹ̀ máa ń wà yá. tí o bá ní confidence kò ní dájọ́ kò dájọ́ sí mo ní oṣù mẹ́fà gbàmí ìrọ̀lù mẹ́fà ti pé. ó ti ẹ̀rù láwo wájà rẹ̀ wò. ìṣòro máa ń bẹ àmì ìlọ oṣù mẹ́fà mi pàdé fún mi láyè. oṣù mẹ́fà kò lé. ẹ wá mọ̀ pé òun wọ lọ́rùn ni mí ẹ mọ̀ pé ọmọ irú wọn lè ní mí ẹ mọ̀ pé ọmọ eléyìí ọmọ ọmọ ayé ni mí. mi ò sọ pé arìndínlẹ̀ mi ni ò ní ìlú èkó tí wọ́n ní gbogbo ilẹ̀ Yorùbá wọ́n ní tọ́ wò ló bí yọ gẹ̀rẹ́ kí lẹ wá sí gẹ̀rẹ́ tẹ́ fà gẹ̀rẹ́ òtí láwọn kan àwọn kan ní ẹ kankan pa sílé police àwọn kan ní ẹ káńtà dá àmọ̀tẹ́kù ṣe báwa la dá la dáwọ̀ àmọ̀tẹ́kù lè kọ́ tó yí mọ́ wa lọ́wọ́. ṣé wàá ṣe dábàá fún ọ pé kí wọ́n ṣe àmọ̀tẹ́kù wọ́n ṣe ṣẹ́ ni. ó lé mi ẹ̀rù bá sẹ́dọ̀ àmọ̀tẹ́kù ṣé mo lọ bá wọn ṣe mí ti security mi ti àmọ̀tẹ́kù ìgbọ́n bọ̀ pé mọ́tò wa bá mi lé ni pé àwọn fi hàn mọ́ ẹ ọ̀gbẹ́ni ló bá mi o kí la lè fi hàn mọ́ ẹ̀ i'm not from Oyo state ó dẹ̀ gbé pilot kan wá ó dẹ̀ fún mi ní àmọ̀tẹ́kùn mẹ́ta ìjọ ọ̀nà àmọ̀tẹ́kùn nílẹ̀ ìjọ insecurity ni ẹ̀ àmọ̀tẹ́kùn mo ti ń jà púpọ̀ ni but i see it as an honour bí gbogbo mákindé ṣe ṣe fún mi bẹ́ẹ̀ ni gọ́pọ̀ Ògùn state dàpọ̀ bẹ́ẹ̀ náà ló ṣe honour wọlé ṣorin ká it's an honour ambassador of honour wọn ò ní pàkéèkì mi ò rẹ́ bàbá wọn jókòó méjì àmọ̀tẹ́kọ̀ yọ̀ ṣe bí wọn pè mí mi ò sínú bọ́ọ̀lù wọn dé lórí ìjọba ìpàṣẹ́lẹ̀ àmọ̀tẹ́kọ̀ ni ṣe new round. àwọn tó ń wo programu ẹ̀ orí gbogbo wọn kò pé ó yẹ kó wọ́n pé eléyìí ẹjẹ́sì against Yorùbá máa ní. mi ò rẹ́ gbogbo social media àwọn arákọ̀ máa ń fi lọ́wọ́ sọ báyìí wọ́n sọ báyìí mo kàn fi lánàá owó ti dámiláre owó tàbànà owó ti omi n ah, ah. sọ̀rọ̀ báyìí lẹ́yìn sọ̀rọ̀ báyìí mo ní ó dáná kò ta àwọn èèyàn wọn lára náà fífi tara sọ fún mi ìlú mélòó ló dé ilẹ̀ Yorùbá tó ń pìtàn ilẹ̀ Yorùbá nígbà táwa kékeré projection ti Samuel Johnson fún wa ni pé wọ́n lé Odùduwà wá láti mẹ́ta ni. pé yẹn nìyẹn nígbà táwọn ẹgbẹ́ lè bẹ̀ wọ́n ní kò rí bẹ́ẹ̀ o ilé ìbẹ̀ ní kò rí bẹ́ẹ̀ o Odùduwà àwọn ọ̀bá níṣẹ̀ láti mẹ́ta o irú mọ̀lẹ̀ lÓdùduwà ibi tó wọlé sílẹ̀ o pẹ̀lú ṣé ìwọ́n náà fi pèlú àpẹ̀ wọn níbẹ̀ pẹ̀lú ṣé ìwọ́n náà fi wọlé Samuel Johnson dẹ̀ lọ kọ́ sínú ìwé ẹ̀ pé àgbẹ̀ ń ka ní suya sọ̀dẹ̀ à ń ka ní gọ́ọ̀mẹ̀ntì à ń ka ní million history ìwé ìwé wọ̀nyẹn lọ lórí kúkú yìí kà ó kò délé ìfẹ́ o kò bí ọ̀yọ́ kan kò máa tó tó wá sí pèbí o kò máa tó tó tẹ̀lé gáìdì mi ní pèbí o ọ̀yọ́ lè sì ò sí lára àwọn tó tẹ̀lé gáìdì mi ní pèbí ọ̀yọ́ lè sí lè bá láàfin gbé ọ̀yọ́ ààrẹ ò lè bá láàfin gbé ọ̀yọ́ ọba ńlá ni aláàfin ọba ekele ni ààrẹ pẹ̀lú adé ìdìkókó wọn ò lè yọ gbẹ́nìkan papọ̀ ìwọ̀nì ẹni bá gboyè tí ò bá pọ́nlé ìṣẹ̀dá oyè wá sá fún ó dẹ̀ sọ nípa kí ló ń pọ́nlé nígbà tí ń gbé ìwọ̀n tí ìwọ̀n ẹ̀wò rẹ rí tí ìwọ̀n tí ìwọ̀n bá jẹun lóyè ààrẹ rí wàá mọ̀ pé nǹkan tó ṣe pọ́nlé lórí mẹ́rin àgbáyé ta jẹ ààrẹ títàn ẹ̀ parẹ́ nílẹ̀ Yorùbá rí nuisance ẹ̀yà wa diaspora ẹ máa jẹ́ kó máa kó yín jẹ ẹ ṣọ́ra pẹ̀lú àwọn ìtàn wọ́tòwọ́tò tó lórí burúkú yìí pa o ó lè fi ìtàn yẹn ọ̀tẹ́ẹ̀nì àwọn èèyàn tán lọ́wọ́ pa ó ti gbé program yọrí ó ní ẹ máa dáwó sí o ẹ máa dáwó sí o àti máa wọṣẹ fún wọn wọ́n ṣe wọ́n ṣe fún ọtọ́ bẹ́ẹ̀ gba gbogbo wọn tó gbà yẹn ni àtọ́ pé ọ̀rọ̀ yóò lọ báyìí o èdè àfọ̀gbọ́n ṣe o ah, ọ̀lẹ́rẹ̀ rẹ̀ gbogbo la kó sí.